gan lọ pin sí ó pin rí ibú sára èèyàn àtẹríire ó pin rí ibú sára agi àtẹríire ó pin rí ibú sára ẹranko àtẹríire ó pin rí ibú sára ìjẹun àtẹríire. àtòrí àyè kọ̀ọ̀kan bí kéré bàtà débi kàtà sẹ̀bẹ̀ lọ́hùn jọ́nà bíi mọ́kà tádùn ó sì gbàjọ́ náà. kéré bàtà bẹ̀ lọ́hùn ní mọ́sálásí tádùn ọgbà ń bẹ̀ kí ló dé táwọn àlọ́ eré àtàntà pé àdúgbò ọgbà ń bẹ̀ kí ló dé ìwọ́lọ́ èèyàn. bàbá nàrí lòun fi àtẹ̀bí òun ibú wọn àwọn apẹ̀rẹ̀ kan táyì dá mọ̀. a sì rí àwọn àmì kan tábí délé ríire mọ̀. àwọn àmì nìyí wọ́n sáré kà fún ìwà gbogbo pọ̀. àmì eríire kó lè bá a mọ kíláàsì wo lọ wà àmì ìrírí ikú kọlẹ̀ bá kíláàsì wọ lọ́wọ́ àwọn àfáà ni wọ́n ṣàjọ lára kùránì àti àdìsí ànábì. wọ́n ṣa mọ́kànlá jọ lámì eríire fẹ́lẹ́ eríire bọ́ ọba ti wọnú ẹ̀ kò múra bọ́ ọba ti wọnú ẹ̀ kò tètè ya kọ́ sanra rẹ̀. wọ́n ṣa mọ́kànlá jọ fún àwọn eléri ikú náà pé àmì mọ́kànlá ìlà àmì eléri ikú. káwọn akọ́kọ́ ṣe kákọ́kọ́ júwèé erí ikú àti eríire náà. àwọn sàyẹ́ntìsì ayé wọ́n ń ọkùnrin kan nílé ní ìlú nílẹ̀ Europe lọ́hùn wọ́n bí pé kí ni ń jẹ́ sàádà ó lè ti ń jẹ́ oríire lọ́dọ̀ tòun kò ní ní àṣeyọrí ànàjà kéèyàn sọ sí òun ní jẹ́ oríire lọ́dọ̀ tòun bí ẹ bá ń bá sẹ́ lọ tí ètí ìkúnlẹ̀ pèsè ríire o ó dìgbà tó bá kúnlẹ̀ alihamudulilayi mi tó kúnlẹ̀ sí ń kọ́ ọ sọ sí i ó sọ̀sẹ́sù abẹ́gẹ́gẹ́ gbé orí bẹ́ẹ̀ oríire lọ́dọ̀ tòun àwọn akárẹ́lẹ́kẹ́lẹ́ ríire lọ́dọ̀ àwọn míì nínú onímọ̀ ẹ̀sìn Islam àwọn ní asaadatu albaraka àwọn kaga albaraka yàtọ̀ fún saada albaraka yàtọ̀ fún oríire ìntẹ̀yẹ̀ lé tọ́wọ́ rẹ̀ bá ní àlùnáà ní saada nígbà tó wá dọ́wọ́ rẹ tán tí ò parí mọ́ ní jẹ́ àlùbáríkà. ìtọ́wọ́ yẹn tẹ̀ tọ́ parí mọ́ lọ́wọ́ kọ̀ọ̀sà àlùbáríkà náà nù. sẹ́ẹ̀sì mọ̀gbẹ́lómi tọ́wọ́ rẹ tẹ oríire àmọ́ eríire ọ̀tọ̀ inú orí ọ̀tọ̀ àwọn alábàáyí la gbọ́ lẹ́nu wọn eríire ọ̀tọ̀ alhamdu táwọn pè ní lọ́kì eré òun hawlu good lucky ati bad lucky bad lucky ni shakawa oríbu good lucky oni ni saada ẹlòmíì wa lucky kì í gbá bọ́ọ̀lù débi kan ọtajẹ tí ó sì gba láti láti mídù ló ti gbá bọ́ọ̀lù ọlágbá ṣe lọ́jà máa díẹ̀ mbẹ́ ọgbà láti mídù ó sì wọlé sọ ọbọ lọ inú ètí àtàbí kagbá ní òní ẹ ẹ pé ẹ àdáwò sọlọ mi kakú wá sínú òkú mi lọ. pé gbogbo àwọn èèyàn mélòó ní mẹ́lẹ́ lọ jẹ́ mọ́kànlá méjìlá gbogbo wọn ò rí bọ́ọ̀lù gbà lọ́wọ́ ẹ̀ ọwọ́ adójú ilé àtúnwọ̀n àti goli ọwọ́ àgbà sí goli lọ ẹ̀rọ dẹ̀. kàtó sì gba báyìí lọ́wọ́ agbèlè lọ. Ẹyin kúrò abẹ́rẹ́ yẹn. Ìgbà ẹ̀kọ́ pàdé lẹ́kọ̀ọ́ gbà ẹsìn ìsìn lọ ń bọ̀ ọwọ́ kù gẹ́rẹ́gẹ́rẹ́ gẹ́rẹ́ alóhùn sáwọn ọgbẹ̀ wá sí kẹfìrí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ náà lọ. àwọn kan wá júwe ríire wọ́n ti ń jẹ́ ríire náà ní ìsìn lọ́hún ìmọ̀ lọ́hún ọ̀tọ̀ ní ká mọ ọlọ́run ọ̀tọ̀ ní ká sin lọ́hún o àwa tá a mọ ọlọ́run la pọ̀ ń ta kéwú pọ̀ agbárí láti ń kéwú nísìnyí kò sí sin lọ́hún àwọn àgbàlagbà sí sin lọ́hún kí wọn lè má tó nǹkan àwọn wọn bẹ̀rù Ọlọ́run Ọlọ́run kọ sànú àwa yìí náà fàá ewu táyé bí ewu la mọ ewu kúnta àbá àti ọsọrọ Ọlọ́run fún wa ewu ló kù tí ká fún kú nísìnyí kásẹ̀tì ewu òkun dọ̀ yín ìmọ̀nà Ọlọ́run dá mẹ́ẹ̀ ìmọ̀nà dá mẹ́ẹ̀ kẹrin ewu kan èèyàn kà erigbó ni òdìdí erigbó ni òdìdí ẹtọ́ ẹni tí ọkọ ewu ò níye gbogbo àwọn tó bá kó èkú lára rẹ tó kọ́ ìyẹn ìjà lára rẹ wọn kò kó bá wọn nù. àwọn ẹlẹ́rìí iná sọ kú. ewu lórí mímbà yìí ewu nù tíra àwọn tíra èdè bẹ́ẹ̀ bá ka ọ̀pọ̀lọpọ̀ tíra ewu ọ̀wọ́ náà sọ̀bọ̀ lọ́ni ẹ̀ka ẹ̀mọ tíra tẹ́ bá ká dáadáa kò sí ta fẹ́ mú mẹ́ kò nga hadiyullah mẹ́ kò sí imanu kò sí taqwallah kò sí irfanullah. khalidina fiha. ọjọ́ pẹ̀lú eré tó wọn ní bá lọ́wọ́ yọ mẹ́ ọdún tó sẹ́rí kú pẹ̀lú ẹ̀. ma kanat as-samawatu wọ̀lá áàtù lókun ìgbà tí sẹ́mà bá ń bẹ tí ilẹ̀ bá ń bẹ ní abá ti pèlè lérí ikú ẹjọ́ sọ ọ́ délé yìí òsì. máa dá a máa ti sàmà wá tó wọ̀lá áàtù. tó bá wọlé aláwo tó bá wọlé kẹfìrí tó bá wọlé mùsùlùmí tó bá wọlé eré ikú rẹ̀ ní ọmọ gbé kì. àbá tó bá lọ wọn wẹ̀ fún yóò kéré ikú rẹ̀ lóye níjọ́ tó bá tẹ̀lé wọlé ilẹ̀ tó ló jára bí kàn bàbá wa kọ́ wa bàbá sí adamu wọn ní ìràwọ̀ kan bẹ wọn pè ní dabaranu ẹni tí ìràwọ̀ dabaranu máa ń bẹ lérí rẹ̀ tí wọ́n bí sọ kankan rẹ̀ láàyè ẹlẹ́wọ̀n ó kú kankan tẹ́ fi wẹ̀ tí ìmọ̀ bàbá rẹ̀ ló kó bá ní ìyá ẹ̀ ló kó bá ní ọ̀pá dàbàrà nù dìde tọ́ba dágbére kó ń bọ̀ akínyínlé tẹ́ bá mọ̀nà tẹ́ bá dáàmú kẹ́ jáde kẹ́ pẹ́ sílé tọ́ba yìí wọlé yìí ọ̀sẹ̀ mẹ́ta rírì kan tó wọ̀ bẹ̀. kọ̀wá tí tó lè wọ eléyìí ju àkókò lọ àfikọ́ mọ̀ sí lọ kọ̀wá ní mọ̀ wọ́n tún á sa gidi pé àwọn sáyé yìí náà ni wọ́n ti dàbàrà ló bá káàkiri. látara bẹ́ẹ̀ pé ibo ọlọ́run ni kọ̀kọ́ ni. iná bàkàbà àlọ́límà yorì. ẹ bá hàn tó fẹ́ lómi bá lóun ti mú tán ẹjọ ẹjọ mo ṣe fún yòó ní òun tán ti bùkátà jù wọ́n ṣe mú tán ti òun bẹ́ẹ̀. dàbàrà ló ní wà ní eré ikú ni bóyá ìyá pẹ̀lú bàbá ló ṣẹra wọn ló bọ́mọ bóyá lọ́wọ́ ọba gan ni wọ́n ṣẹ̀ ló bọ́mọ bóyá ọmọ gangan ló miss ló miss behave ló miss taking ló miss road ó miss road ẹ̀yin tá bi, fa alukurani bí ọmọ ìyá mi ní islam wọ́n fa bi, bí yín wọ́n fọlọ́ wọn bẹ lọ́hùn kí ìyàwó tó lóyún ìyàwó alóyún tẹ́ wọ́n á bí ọ wọ́n á kọ́ fáwọn àfa wọ́n ṣàdúrà lérí rẹ wọ́n á kọ́ ọlọ́jọ́ dàgbà ọwọ́ á dàgbà wọ́n fi ímánì dàwọ́ lágbà wọ́n fa alukurani dàwọ́ lágbà wọ́n fa àdúrà dàwọ́ lágbà wọ́n fi kọ́ níwèé wọ́n fi kọ́ nkéwù ọwọ́ agbátan ọwọ́ alẹ́ bọ̀ lọ́kàn ti mí ìsirò ó ti da pílánì bàbá rẹ àtìyá rẹ lọ tọ́rọ́ náà ni wọ́n fi wọ́n bẹ̀ tí oye dáyé wọ́n sì wá kó lọ́dọ̀ ọlọ́run tó wà ń lọ ọ̀dọ̀ nǹkan mi kò lè bọ́ síbẹ̀ ọ̀nà ti dàrú ọ̀nà tẹ̀yìn náà wò látara bẹ́ẹ̀. Muhammad lọ́sọ̀ ìlú fàfi jẹ́ nàti ẹjẹ́ òsòrí rẹ nínú kẹ́ni ọmọ wa kìí sọ́wọ́ nìkan ni oríire kí ni oríire wọn ká bẹ̀rẹ̀ pé máa hu ẹ̀ náà yẹ sàádà sàádà tó lè má rí i. تدرى في عواقبه وليس يقبل عز لمن في المال وليس يكمل عز لمن في المال سعادة المرء original oríire ẹ̀dàkùn jẹ̀mọ́ kì í sọ owó nìkan ni torí pé èèyàn máa lówó tá a ṣe rí ibú bíi ti kárúnà níjọ́ tí èlówó èrìrì ní mẹ́lẹ̀ fún níjọ́ tó rí owó tán ni ọ̀mọ́lọ́mọ́ sàádà tó lè máa yẹ. nítorí náà bí àwa kíbi. kìí sóògùn ní nílé rírẹ níjọ́ tẹ́ lágbájá ò mọ oògùn ń tẹríba fáwọn àgbàlagbà níjọ́ tí ò kan oògùn tí jẹ́ ń fún yá bàbá níjọ́ tó kan oògùn tí jẹ́ pé ẹ́ tí n bá fi kí lójúmọ́ yóò dáhùn ànàmà ọ̀hù yẹ ńjọ tí kòkòrò yìí jíjẹ tẹ́tẹ́ kòkòrò yìí jí máa ń fọ àfòpiná òníyẹ tẹ́lẹ̀ ńjọ tó bá gún yẹ yóò ṣe bẹ́ẹ̀ yẹ gidi lòun yọ wàá fò ló gbàgbàgbàgbà yọ lọ kọlu kú tó bá yẹ kí ègún yẹ yọ pé láyé gbà wọn lọ. sẹ́ẹ̀dẹ̀ tó yẹ tó dira bìlí ẹjọ́ kàwé tó mọ ìwé ju bàbá rẹ̀ àti ìyá ẹ̀ lọ àtàwọn ẹ̀gbẹ́ àtàbúrò yóò máa fi bọ̀ bàtà sọ́lẹ̀ nínú ilé bàbá rẹ̀ yóò máa fi bàtà gún bàbá ẹ̀ lẹ́nu nítorí kó kàwé jáde yunifásitì. ṣé ìwé ìwé eré mẹ́wọ́n àwọn ni àá alábí àwọn náà ló ń kìlọ̀ bọ́ bàtà mọ́ ẹ̀mọ̀ káàbọ̀ léèwé yìí ó ti rí sẹ́nà ó ti ó ti ṣiṣẹ́ ó ti yọrí náà ìwé kíkà òun kọ́ nípa fún ríire kéwú kíké kéwú náà lọ bẹ́ẹ̀ kéde ayé sí owó àfa rẹ̀ lókù ti ń bù bàbá rẹ̀ lókù ti ń bù láì fi àwọn tó bi lókù ti ń rí sẹ́yìn rẹ̀ nù ní. wọlé ìdáyà kí mo lò ẹ́ sọ ẹ́ máa rí ìbílẹ̀ máa lè wọlé ìdáyà kí mo lò ẹ́ sọ ẹ́ máa rí ìbílẹ̀ jáde. ìjọba obìnrin bá ti bàjẹ́ ọkọ rẹ̀ jẹ́ kankan lójú ẹ̀ tó ti lẹ́jọ́ tó ti wọnú tó ti wọnú kọ́bìnrin lọ́wọ́ yọ ọbẹjọ ẹ̀sùn ni ntọ́ba wù ní ọmọ sí sẹ́rí ire nù bẹ́ẹ̀ lè yẹ ní kọ́ tẹ́ríba fọkọ ẹ̀ kọ́kọ́ ṣàdúrà fún kọ́ ṣàlùbáríkà ọmọ ẹ̀rọ ṣàlùbáríkà. níjọ́ tó ọmọ akéwú bá ti lówó lọ́wọ́ jà fáà rẹ̀ lọ níjọ́ tó ọmọ ẹsẹ́ bá ti lọ ẹ̀ ọmọ tẹ́tẹ̀ ń bẹ́ tẹ́ ń bá wọn ta sọ́ọ̀bù tẹ́ ń bá wọn tajà ẹ̀ má sẹ́ ọ̀gá ayé léṣe o àlùbáríkà tó ga ayé bá tó lálùbáríkà ọmọ yìí ó ní alibarika alibarika ni ọwọ́ ada ìmọ̀ tó jẹ́ oore ju sàádà lásán lọ àmọ́ àwọn kan yà pẹ́ẹ́nu sí i wọ́n ní sàádà alibarika alibarika ni sàádà kálukú lọ́lọ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn méjì náà lóore alibarika ni bẹ́ẹ̀ lára Jésù sọ́níyàwó ẹ̀ka sàlẹ̀ ìsàlátù fún wa ṣé Jésù bímọ ṣé Jésù kọ́lé aṣọ olùṣọ́ àgùntàn ni ìdárajẹ níjẹ́bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá tiwa mọ̀mọ́ náà jẹ́ olùṣọ́ àgùntàn. ẹ̀wọ̀n àlùbáríkà ti ń bẹ lára wọn ẹ̀wọ̀ sàádẹ̀ oríire kí wọ́n ní ìbọ̀lójúlẹ̀ ànábì ẹ̀ náà ìṣó mọ́ka bọ̀lójúlẹ̀ ànábì wọn mọ̀ mọ̀ parẹ́ ni. ẹ̀yin kàábà lọ́wọ́ báyìí níbi ẹgbẹ́ kan wọ́n sọ ọ́ di mọ́tàbà kọ́lọ̀ wọn sàánú ẹ̀ kó gún ẹ̀ rẹ táwọn ẹbí rẹ bá gbọ́ ọkọ ọkọ lé o sí àgbákò ọkọ lé ní àti tán ẹ lọ gbé bùkátà bá wọn gbé tàbúrò wa wọn gbé tẹ̀gbọ́n wa èyí tí kọ́ àrẹ ká èyí tí kọ́ àrẹ ò ká wọn. ṣé wọ́n ti kọ́lé ṣé wọ́n ti àbọ̀ wa ni àìsè àìsè bùkátà yìí tọ́ ọba tọ́ ọba ṣe bí adáwò ti bẹ̀rẹ̀. kọ́ ọmọ gbé jẹ́ rẹ pẹ̀lú tálíkà rẹ kọ́ ọmọ gbádùn fẹ́ẹ́ ó ṣe bóun ní ṣe ni ó ti rí ṣe o ọ̀dọ́ làbí àpariwo ti wá ni. وليس يكيم وليس jíjórí rẹ gan náà ní ká dọ́lọ́ mọ̀ ẹ dákun jẹ̀mọ́ ẹ má ju ọlọ́run lẹ̀ ẹ má torí owó ju ọlọ́run lẹ̀ ẹ má torí iyì ju ọlọ́run lẹ̀ bẹ́ẹ̀ bá mú ọlọ́run ọba yín dání tówó bá dé hundred thousand tọ́wọ́ àlọ́wọ́ rẹ kó sí tí ò lè dààmú ọlọ́wọ́ lè fi billions tọ́lọ́ tó ti mọ̀ mí o sì rówó o sì gbàgbé mi ọkẹ́ ń tán ọgbàgbé mi ọgbàgbé àwọn ẹbí rẹ ọgbàgbé àwọn tó mọ ní kó tọ́jú à oríire gan nù. wọ́n bí ọ̀gá sáyẹ́ntìsì kan léèrè ń jẹ́ Louis nínú àwọn ará France ní kí ni ń jẹ́ sàádà wọ́n ní sàádà ní kí gbogbo èèyàn máa kí ọkọ̀ òṣèlú ṣe bá mi gbọ́ ọ. ìdájọ́ tó ṣe fún ọjọ́ nígbà òṣèlú ìyẹn pé ọ wúlò fáwọn èèyàn wọn wúlò fáyé ó wúlò fọba tó dá ọ náà ní ti ẹnìkan àwọn mùsùlùmí wílẹ̀ kan eléyìí sáyẹ́ntìsì ni wọ́n á ní kó wúlò fáyé kó ṣèwé kó máa kà á àwọn kan ló ṣe rédíò àwọn kan ló ṣe fídíò àwọn kan ló ṣe sátáláìtì àwọn kan ló ṣe eh, akọ́ọ̀n àwọn kan ló ṣe aago ló ṣe tàǹgbò bẹ́ẹ̀ bá rí àwọn sáyẹ́ntìsì náà wúlò fáyé ẹ bá nílé tí ń gbé bí ilé ewúrẹ́ ni ẹ lọ yunifásitì kẹ ẹsẹ̀ bàtà rẹ̀ ó funfun sáàkì rẹ̀ ó pọ̀n nítorí pé ọfẹ́ kàwé ọfẹ́ kàwé ọfẹ́ ọfẹ́ ọfẹ́ mú tuntun jáde ọfẹ́ pòdúsì nǹkan ọfẹ́ sèkìní tẹkinọ́lọ́jì tuntun ọfẹ́ gbé jáde tí ayé ọmọ wúlò yìí lónìí wọ́n ń san fún wọn wọ́n kàwé kù wọ́n stọ́dì kù wọn á gbé mọ́tò kiri wọn fi mọ́tò sí ìyá rẹ wọn tukù sẹ́gbọ́n bàbá rẹ wọn sófin sí gbogbo wọn wọn fi kọ́kọ́rọ́ fi gbá wọn lẹ́nu wọn sọ sọ ń bọ̀ náà wọn fàjà sọlẹ̀kùn wọn fàjà ó ti sẹ́rí gbogbo ẹ̀. wàlẹ́ ìdáyà kí pé wákàtí ó ti pé wákàtí kan báyìí. àmọ́ ẹ̀jẹ̀ ń sọ́ka ẹ̀ lórí àwọn alámọ́tò sàkáwà àti alámọ́tò sàádà kí kálukú lè máa sọ̀ra káfí guidelines kí kálukú lè mọ ibi tó ń bá sẹ́dé tàbá ti ka mọ́kànlá tàkọ́kọ́ mọ́kànlá tẹ̀kejì ọ̀wọ́ ààrẹ nìkan ògbẹ́lélẹ́rí ibú òní kò sì gbẹ́lélẹ́rí ìwọ lọ ọmọ àwọn òwò fúnra rẹ nínú kankan gbọ́ngbọ́n wà. alámọ́tò sàkáwà àpẹẹrẹ ribu ni ẹja kọ́kọ́ kà tó àfẹ́ sí ibú. àlà awọ́lù. alákọ̀ọ́kọ́ nú ẹ̀. ayé kun na harisan alájàmú ilmẹ́ẹ̀lì. ẹni tó bá yẹ pé owó owó owó nìkan ní kígbe àlówó àgbà rẹ táwọn bá ṣe ọmọ wúlò bá bá ti fọ́ lóṣù ara wọn balẹ̀. owó lọ pàtàkì lójú ẹ̀jọ̀ ọmọ lọ ayé ó ọmọ rẹ̀ èso kún ó gbé ìyàwó yìí ṣùgbọ́n òun náà mọ kó kọ ọkọ rẹ̀ ó ní dákun àtọ rẹ̀ nù ẹgbẹ́ àtọ̀lẹ́ mẹ́rin àbírùn wọn ni gbogbo ẹni okó ọkọ àrùn rẹ̀ ó sì bá tọ ọkọ rẹ̀ ó lọ fi ṣòwò. gbogbo àlọ́gbọ́n ayé ní ìsìnká yìí náà ti mọ̀ ẹ̀dọ́ ẹgbẹ́ owó owó ni àlámẹ̀ ibú kan nù ẹ máa wo ibi tí ó kúnlẹ̀ sí ẹ̀sìn ilé ni. àbáni. tọ́ ẹgbẹ́ ìlú ọmọ kíkẹ́ kó lè tẹ́ ẹ̀tẹ́ ẹ̀tẹ́ díẹ̀ ẹ̀tẹ́ kìí ẹ̀yìn sí ẹtí kì í sí ọlọ́run ni ó sì. ọ̀rẹ́lẹ̀ kejì àpẹẹrẹ ribú. àyẹ̀bù náà ìmọ̀tòwò fi ṣáwà ìmọ̀tòwò fi ṣáwà tí wọ́n lọ́sà ti dúníà. ẹni tí a bá tọ́ bá yẹ pé ojoojúmọ́ mi ti ń gbá ti ń gbé àlè kan ní ń gbé àlè kan ní ń gbé ìyàwó kan ní ń gbé ọkọ ọlọ́kọ ní ń gbé obìnrin olóbìnrin ní gbogbo owó tó bá rí bí ọjà ìdí ni ń parí ẹ̀ sí ìdí ni ó bì mọ́lẹ̀ òkú ni ó bò mọ́lẹ̀ abẹ́ ni ó bẹ̀ lérí ó kọ́ mẹ́tẹ̀ tàkùsẹ́ ìtọ́jà bẹ́ẹ̀ ìdí ìdí nàmọ́ ni òbò ìbò ni wọ́n lẹ̀ ní òní gbérí abẹ́ ìbẹ̀lẹ̀lẹ̀ ni òní tẹ́gbẹ́ ọ̀gbà yìí lọ́tọ́ fẹ́ sílé mélòó ló ṣe ń bẹ̀ ọ̀dà afẹ́ mi sí i kí tẹ́lẹ̀ ẹni nílẹ̀ ọ̀nà òtẹ́lì mẹ́rin pọ̀ lójúmọ́ ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ ṣe nǹkan tó ni ẹlẹ́wàá yẹ pé ṣáwà ọ̀sán gbádùn adùn ọkùnrin adùn obìnrin náà ni àpẹẹrẹ ibú ẹ máa wo ibi tí ogun lè sí. Olùméjì. Àfẹ́rìsù. Ẹlẹ́kẹta. Ẹyẹ kú náà Fáṣíṣà mi lọ́kọ́ lẹ́wọ́n mi ti sára nílùú ní Bẹ́tì. Ẹni tí bá máa ń sọ̀sọ̀kúsọ láàrin àwùjọ. Bẹ́ẹ̀ bá délẹ̀ yóò máa sọ̀sọ̀kúsọ nítorí òun sọ yóò dá. Èyí yóò pé tí wọ́n á nílò aká inú ni. Òní dàbẹ̀ tó bá ní tí mo sọ̀ dá. Yóò máa ṣépè. Yóò ah, ká òun ló dé ṣé àwọn pínpín náà wà fún àdàtì mọ̀ sí bẹ́ẹ̀ bá ìpè yìí ọ̀dà ẹlẹ́rìí ikú ni èrè. àrọ́bíù. ẹlẹ́kẹ̀rin àmì tá a fi mẹ ẹlẹ́rìí ikú. ẹ̀yẹ̀kú náà mo ta wínà mi sọ́nà wà á tẹ̀ lọ́dọ̀ ọ̀hún sí. ẹ tí bá máa fi irun sí yẹyẹ. ẹ dákun torí ọlọ́run tá a jòkó tá a jọ̀yàn báyìí tọ́lọ́run sí wa lẹ́ranko tó sì ń fún wa jẹ tí ń fún wa mú tó sì fún wa wákàtí mẹ́rìnlélógún nínú ọjọ́ tó wá tọrọ márùn-ún pé lọ́wọ́ wa ọba tó dá wa tí ń sọ wa ọ̀tá pọ̀lẹ́ yìí tó fẹ́ pa wa ìwọ náà ń ṣiṣẹ́ òṣùbù à ń sẹ́ kò bí wá lérè ọ̀pá wa rẹ̀ ọwọ́ àtọrọ wákàtí ṣé wákàtí kọ̀ọ̀kan la fi ń kírun ni ṣé bẹ́ẹ̀ nu ọgbọ̀n ṣẹ́jú ni àtàlùwà láti rún kojú ogún ṣẹ́jú sọ́gbọ̀n ṣẹ́jú o sì dìde bí gbá eré ikú mẹ́ra rẹ̀ o torí tọ́lọ̀ fún ọkọ̀ ju tọ́tọrọ lọ́dọ̀ rẹ̀ padà tó o alakamisu. ẹlẹ́ka àrùn àmì. ayẹ̀kú lẹ́sùn mọ́tòwò máa ń fún jáàrì. ẹnikẹ́ni tí máa ń bẹ̀yẹ̀ kéèyàn rìn ẹ má yẹn tún bí mọ́ ànílímọ́rin ìlà tẹ̀síláàlù àbúṣẹ́rí kọ̀rí iná. ọ̀sùnmọ̀ kọ̀rí ni ilé mọ̀kàrà ni ẹ kì í tẹ̀lé. ẹ á bẹ̀rẹ̀ pé lábẹ́yà sílé rí ibú ni náà ẹ má bí yóò díjà bẹ́ẹ̀ má bí ẹ sáwọ àwọn ọ̀rẹ́ ẹ̀ lábẹ́yà sílé rí ibú ni àbẹ́lẹ́ rí ẹ̀mí lẹ́yà bí wẹ́lẹ́ rí ibú hmm, hmm ẹ wọ àwọn tí ń bá rìn ẹni wáyé pé àwọn ẹlẹ́rìí ikú èèyàn ní bá rìn jẹ́ kankan ọ̀rọ̀ ẹ̀ náà nù àmínú àmíkè ló. ìkarùn. ọ̀ya. àsáàdìsù. àmìkẹ́ ìfàtẹ́bì mẹ́rẹ́rì ikú láwùjọ. ẹyẹ kúrú sẹ́yìn ọ̀lẹ́kùnkì. sẹ́yìn ọ̀lẹ́kùnkì. ẹ̀ẹ́dẹ́ pété bá ṣeré fún ibi ní ìsan padà tẹ́ bá bùn ní nǹkan èpè ní ọ̀sẹ̀ fún yín kàkà tí ó ti pẹ́ sí ìdánwò àfúnmi náà ni àwọn ló ṣiṣẹ́ fún mi ni nítorí máa lọ rojọ́ yín kíkẹ́ nù ẹ̀ rí lágbájá ládùúgbò sọ́ọ̀bù rẹ̀ tó kùn ọwọ́ fún mi five thousand five thousand owó ní ìnáwó ní kí ni adúgbò igbá rẹ̀ wọn tójú mi ló ń dún ten thousand jíṣẹ́ fún eléré ikú èèyàn. ẹni tí kì í dúpẹ́ oore ẹni tí kì í ṣoore fọ́mọ èèyàn tí wàá rẹ̀ burú láwùjọ tí ò ní sùúrù ìbínú pọ̀. asábíhùn. ẹlẹ́kẹ̀jẹ. ẹ̀yẹ̀kú na mú kúta àlọ́ fọkúnra máa ń fi ẹnu tí ẹ̀tọ́ bá ní ṣe fáàrí pé ìwọ olùsí fúnra rẹ jọ́ ló ti kó òṣìṣẹ́ èmi náà ṣe freedom ni mọ́tò mi tí mo ra lọ́wọ́ ìmọ̀ tó ń bá kí láti jọ yìí ọ̀rọ̀ yàrá rẹ wò tí wọ́n wá ń pìtàn fẹ́ni tó ti dẹnu iṣẹ́ sí i nítorí kóun níṣẹ́ jẹ́ ọ̀ṣàṣeyọrí díẹ̀ ni wọ́n lọ́ọ́ fi oore rẹ̀ bà wọ́n nú jẹ́ náà wọ́n ti parí ilé jọ ní mọ́tò ẹ̀ sí mọ́tò ló ń wò wọ́n ti parí nǹkan sọ fún mi wọ́n ti parí ilé ọ̀rẹ́ ti tẹ́ wá jẹun bẹ́ẹ̀ ní ti fáàrí ìlérí ikú yẹn. àbámínú. ẹlẹ́ẹ̀kẹjọ. ayẹ̀kú ni wọ́n ní alimọ́fà àti nọ́ọ̀sì. ẹni tó ní ikú oore ń bọ̀ fún yín ti ń dínà oore ẹ ti bá máa dínà oore fọmọlàkè ìlérí ikú. mọ̀nàmí lẹ́lẹ́ káyè mọ́kútẹ́lẹ̀ náà fi. ìkútó lè bá dàda ti bá máa dín náà rẹ mọ́mọ́lá kejì bọ́lá ọba ti gbé tiẹ̀ wá jẹ́ orí tiẹ̀ ń bá rí tiẹ̀ kò dín tiẹ̀ lọ́wọ́. àtàfihàn. ẹlẹ́kẹ̀sán àmì eribu. ẹ̀yẹ kùnà kọ́lílù rahamatili kọ́lílà rahamatili mọ́mìnínà. ẹ ẹni tí ọ̀la ọ̀laàánú ìsànú yẹn kì í dárí dìyàn wọ́n bẹ̀ bẹ́ẹ̀ lóhùn nígbà gbogbo yẹn àwọn àgbàlagbà tó dákun ọmọ ó yọ àwọn òní foríjì tẹ́lẹ̀ bá tún bẹ̀ wọ́n láyé ìyá àwọn òní kíra ọmọ ah, kí ló dé ìwọ náà ń ṣe lọ́hùn ẹni tí kì í bá sànù ọmọ lẹ́yìn ẹni tí kì í sànù ewúrẹ́ ẹni tí kì í sànù dábà ẹni tí kì í sànù ìyàwó ìyàwó tí sànù ọkọ bàbá tí sànù ọmọ ọ̀gá tí sànù ọmọṣẹ́ ọmọṣẹ́ tí ó sànù ọ̀gá ẹ̀ gbogbo ẹni tí ọba ti láàánú lára eléré ìbú ni. bàbá aṣírù. ẹ dákun tọrọ Ọlọ́run ṣé táwọn Ọlọ́run bá wo tiwa sí kò ní pa wá rẹ kọ́lá ká tiẹ̀ má ti sọ irọ́ tó ti pa láàárọ̀ yóò di mélòó báyìí. tọ́lá ti wá lànà tùlá ẹ̀rọ ìka sì bí náà tọ́lá gbogbo ti sépè òun náà ní bá ń sẹ́. mọ́tò ó ti lọ gbogbo wa yìí pa àkọsẹ́ tí ò ti jí parọ́ láàárọ̀ yìí. àánú lọ́lọ́run sì wọ́n náà máa sàánú. aláṣẹ máa bá bẹ ọjọ́ tán máa bá bẹ ọmọ gbà. aláṣírù. ẹlẹ́kẹ̀wá àmì eriwu. àyẹ̀kùn àbábílà. àwọn wọn wọ́n dáwọ́ ibi kọ̀dá àsìkò tí wọ́n ní mítìnì tó hàn wọ́n sà lọ. ọlọ́run àìsèkòjì nínú ẹ̀ ayákìlá ẹ lọ gbà lọ́wọ́ yìí ẹ yọ̀ kan sí wọ́n wà tún ní kọ́ máa ṣàdúrà kó kalẹ̀ kọ́ máa ṣàdúrà pé àwọn òfìsì rí. ibi tí wọ́n na tí ó ti gba ìkò nínà eré ikú èèyàn ní sa wọn ẹ má sa wọn. àdáhàdì aṣra. ẹlẹ́kọ̀ọ́ kàlá mi àwọn àmì eléré ibú. ayé fún nana sí á lè lè mọ́ òòtì. ẹni tí ètí ẹran ti kú rárá. ní sẹ́mi ẹ̀ ń kó òun ní kú mọ́ níṣẹ́ bẹ́ẹ̀ báyìí lòun ó jù sí àmì mọ́kànlá nù ọ̀yà ó sì fi ṣe alámọ́tò sàádà opposite yẹ igbákejì yẹ ní làmì oríire àwọn tó fẹnu kàn. ayé ìfúnná sáyidà fi dúníyà. ẹni tó bá mú ayé ní pínpín tó tẹ̀kì gbogbo ẹ̀yìn sì gbà ṣe ló ti tó ti tẹ́lẹ̀ nìyẹn àdúró owó yìí ni àtúntò tí ó ti lọ wọ̀ rí mọ́ kò rí mọ́ náà nìyẹn kì í ṣe tèmi ni ẹ máa wo tọ́lọ́wọ́ ti fún padà ẹni tó bá mú ayé ní eléríire ni àmì eríire nù ni. wọ́rọ́ ti bá ń fẹlẹ̀ áfíra. tíṣe arántí ọ̀run tí ó gbàgbé ọ̀run nígbà kan pé àwọn àkúnjọ kan àwọn àlè sùn ká má jí mọ́. wọ́n làkúrò wá kakúnjọ ni wọ́n lẹ́ni tó tó wá kú. tí ó rántí. àfẹ́ni. àmì kejì fẹ́lẹ́ ríire yẹn kọ́ bá ti wọnú ẹ̀kọ́ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ̀yẹ̀ bú lẹ́ni mọ́tò òfin kọ́ máa yan lẹ́fìlà ló kọ́ máa ẹ dákun àfa àdúrà olótún kan ẹ tún fún aládùúgbò tá a bá ṣe àwọn òkè wo wá àtìlẹ̀ wa gbọ́ yìí ó ti yàn pé léríire ní ilẹ̀ fífẹ́ gbọ́ léríire ní léríire náà kalẹ́ o mọ́júmọ́ náà síbẹ̀ fún gbogbo wa náà ẹni tó fẹ́ràn alukurani kò ké àmọ́ máa gbọ́ nu mọ́tò yóò gbé sínú sídìí ẹ̀ ó tún gbé sí kásẹ̀tì ẹ̀ ó tún fi bọ́ tí inú sọ́ọ̀bù rẹ̀ tó ń gbọ́ sàǹpá alukurani eléríire èèyàn nù tí èèyàn bá ti léríire alukurani ọ̀tá létí yóò máa gbóná lára rẹ̀ yóò tó bá ti ń gbọ́ ara wọn kó náà nílé jù. ọ̀pẹ́rẹ́ ní jù. ẹlẹ́kẹ̀ẹ́ta. ayé fún nàkọ́lé lálùkọ́lé fi máa láyàtà jù ilé yìí. bẹ́ẹ̀ bá bọ̀rọ̀ lọ́kùnrin dá sí ilé rere bí ọba ti sọ̀rọ̀ náà ọ̀rọ̀ súnkì yẹn sọ àmọ́ àròyé àwọn sàròyé títí títí kọ́sọ́mù ti lọ́mọ lọ́wọ́ eléyìí gbé yẹn lọ ọba ròyé bẹ́ẹ̀ bí jẹ́ yóò ìpa méjìlél ó ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ mítìn ó tún sọ̀rọ̀ láàrin mítìn ó tún lọ́wọ́ lọ́wọ́ máa ń pọ̀ jù yóò sì sọ yóò sì wí yóò sì sọ sọ́nà yóò sì sọ sáwọn èèyàn. àrọ́mí o. ẹlẹ́kẹ̀rin àmì oríire. ẹ̀yẹ̀ fún ọmọ bá fẹ́sọ̀nà alásọ́lá àti olàbàmú sí. alásọ́lá àti olàbàmú sí. ẹni tí ì jẹ́ wákàtí kan ọgbọ́n lọ ńlọkírun ńlọkírun ó pàtàkì ọlọ́run tọ́sọ́ máa pẹ́ ẹ ẹ mọ̀ wà mọ́sálásí ẹ̀ máa dúró ẹ dúró sì dá wọn dúró dé ọlọ́run dá wọn dúró dé ẹni tí bá mójútó ohun eléríire ni bàbá ti wà bẹ̀ múra sí i. àlàfà mi sùn. tẹ́lẹ̀ karùn-ún ẹ̀. ayé mú ni wọ́n á fi máa kọ́ la ọkẹ́ tóra mi náà lára mi wá ṣubú háàdì. ẹni tí ìbá pàtẹ́lẹ̀ ilé ni wọ́n ti yẹ tí ìjogun ológun mọ́lẹ̀ tí wọ́n máa lọ sàkábà kí wọ́n máa rántí mọ́ owó tó jẹ́ wọn ò fẹ́ san mọ́ ọwọ́ lọ mọ kàn kí wọ́n lè bèrè ìjọba bèrè kọ́ yàwé ẹni rí kúnnù. abẹ́rẹ́ ní bọ́lá ọmọ ìfẹ́ jẹun o re ni ẹni tí bá máa sọ àmánà tí máa sọ gbàgbépamọ́ díẹ̀ nípa nǹkan arámọ̀pọ̀ máa láàlí. àsáàdì sùn. ẹlẹ́ẹ̀kẹfà. ẹ̀yìn ẹ̀kún ní sọ́ọ̀bà tó hú máa aṣọ́ọ́lì ní. ẹni tí máa ń bá àwọn ẹni rere ni àwọn àfa àwọn súfí àwọn ẹni ọlọ́wọ́n àwọn oníwàásí. tábàyẹ́ta lọ́rẹ́ ẹ̀ eléyìí wọn máa lọ kí máa lọ mutí àwọn àfa ni máa bá sọ̀rọ̀ ẹ̀ àwọn ènìyàn ọlọ́kọ́lá bí ọba àbá sọ̀rọ̀ yóò sì jẹ́ sùúrù ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ máa kàwé tí wọ́n máa ka kéwú tí wọ́n máa sọ̀rọ̀ tẹ́bí ṣe tólu ṣe ẹni máa ń bá àwọn ẹni rẹ sọ̀rọ̀ ẹni rẹ rẹ. àsámi o. ẹlẹ́ẹ̀keje. àyẹ̀bù rẹ̀ mutawadi àgbẹ̀rẹ̀ mutakabiri. gbogbo tó o bá ní kọ́ tẹ́rí bá. ẹ sà yóò kúnlẹ̀ fàgbàlagbà yóò kúnlẹ̀ fọmọ òun sì ló lówó láàrin gbogbo wọn yóò dùn kó pọ́lọ́ láàrin ọba anábì ti ṣe nu. báwọn sàábé ni wọ́n fọwọ́ fún wa tálùkù rà ní súnátù lòjù láti dé pé ah, ẹ má tẹ mọ́lẹ̀ mọ́ wọ́n má tẹ anábì mọ́lẹ̀. eléyìí wọn fẹ́ jòkó tí wọ́n máa fa wọn máa ti sí ti sọ́ọ̀ wọn fẹ́ràn ẹ̀ kọ́lọ́wọ́n tó wá ní ah, ẹ má ṣe eré sí ẹ pàánù ẹ fún láyè. anábì òkú rẹ̀ kan ẹ tó jẹ́ chairman tí wọ́n ti fi ọ́ pé wọ́n ni chairman tó ti jẹ́ chairman náà wá sọ̀rọ̀ rẹ̀ di ọmọ ẹ̀yìn wọ́n á máa tẹ̀lé wọn kì í máa fẹ́ràn wọn máa wá wọn máa béèrè wọn wọ́n wọ wálé ọ̀wá wọn lọ wọ́n bọ̀ sí náwó ọ̀lọ́bí tí wọ́n á ah, ẹ̀ ṣe lẹ́rìí rẹ̀ òwe lẹ́rìí kú ni ọ́ máa kọ́dọ̀ ọmọ kékeré àwọn àgbàlagbà àjọ òun wọn ọmọ kékeré lọlé gbogbo orúwà dáadáa báwọn náà dédé rire máa hù. àtàmínú. ẹlẹ́gẹ̀ẹ́jọ. ẹ̀yẹ kó na sákàyà ń kàrí mà. ẹ̀yẹ kó na sákàyà ń kàrí mà kọjá tó lè tọrẹ ẹ bá kí labẹ́dá lásán yóò fún yín lówó kójú ọmọ wa tiẹ̀ yín láti kí ẹ ti kí ọmọ àgbà bóyá bá kí ọ̀fun alówó ni ọ̀dẹ̀ tún gbà sí. ẹ ẹ máa tọrẹ kò ní tán bẹ́ẹ̀ ẹ̀dí bá ta ẹ̀dí bá tọrẹ yóò rò pé ọ̀tàn ni ìtàn yìí abikini iná ìtàn owó iná ìtàn owó yìí má pọ̀ sí ni. ẹlẹ́yìn iná owó ẹlẹ́kẹ̀sán. ẹ̀yẹ́ kùnà rahima bí ma alákọ̀ọ́lá ọ̀tá àlá. wọ́n jẹ́ nítorí láàánú sí gbogbo tọ́lọ̀ ń dá. ẹ̀sìn wa mú òkú kí ẹ ti kọ́ fẹ́ jáde ẹ̀sìn lẹ́kùn má dìé adìẹ lọlẹ wa lọ fẹ tọ amọrọba wa fi tọ sadìẹ ladìẹ kòkòrò wa pa wọn tàbí jẹ wọn ayẹ ẹyẹ tàbí jẹ kúrẹ mi ti ń bẹ lọrùn ẹni bẹ wọn lù ọkùnrin wọn náà pàgbẹ yìí. ẹni ẹkùnrin níta kékeré kan ọjọ́ ti lọ ni iná ni ọmọ kékeré kan níjọ́ kan ńlọ iléèwé kékeré wa jọmọ tí ẹ̀mí ẹ̀ lé adìẹ ni wọn lè lóko àtẹyẹ dàdé lóko yóò lẹ lóko yóò ládé lóko yóò lẹ lóko ọwọ́ á rí adìẹ kan ẹyẹ kan ní ọwọ́ á lẹ̀ nìkì ẹyẹ wọn á ṣe tankuru tankuru tankuru tankuru wọn á rẹ̀ ní wọn tó pa àwọn ikú rẹ̀ kan wọn á rẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n á rí wọn bẹ̀ sí bàjá bẹ̀ sí báwí kí wọ́n sọ wá lélẹ̀ ní sọ wá burú lẹ́mi báyìí jẹ́wọ́n nígbà tí ó dàgbà tó tó nǹkan bí ọmọ ogún ọdún sọmọ ọgbọ̀n ọdún sẹ́wọ̀n pé mọ́tò kọlù ọwọ́ adálẹ́sẹ̀ ni wọ́n rìn tán tán tán ọwọ́ ayá ń jọkọ̀ lọ́wọ́ abẹ́ àwọn náwó náwó lé ẹ̀kọ́ yọ wọ́n abẹ́ àwọn òbí ẹ̀ wọ́n abẹ́ àwọn òbí ẹ̀ kí ló ń kílẹ̀ kílẹ̀ ṣe fọ́lọ̀ ẹ̀ tó bí ọ̀rọ̀ nù pé ìyá o kílẹ̀ ṣe fọ́lọ̀ tọ́lọ̀ fi sùn báyìí ẹ̀ dá o ẹsẹ̀ ẹsẹ̀ lọ́hùn lẹ́lọ́ fi sùn báyìí ọlọ́mọ kékeré lòun tó ìyá rẹ̀ bá lahùn pé wọ́tọ̀ sọ béèrè ọ̀rọ̀ ní ọgbọ̀ nígbà tó wà kékeré ẹyẹ lọ́ máa ń lẹ̀ lówó ẹdìẹ lọ́ máa ń dáńgì ọ̀sẹ̀ báyìí fún ẹyẹ kanjọ́ kan tí kálukọ́ wa ń pe àwọn ẹgbẹ́ rẹ̀ pé kó wá wo ẹyẹ ibi tí wọ́n fi ṣe ẹyẹ náà lọ́lọ́ sí fún un. bó ti rí nu rìn jẹ̀ǹdà dáwọ́ kankan fún wọn bẹ̀ kó lè bá ti kẹ́ mọ́ mu lọ lé wípé ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá wà ibi ẹ̀sán padà dé o nígbà tí ẹ̀dá bá wà rí ẹ̀sán òkè tí ń bá ń ké kò dànù ẹ̀tọ́ bá dé ọ̀dà ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá wà bí ẹ̀sán padà dé o nígbà tí ẹ̀dá bá wà rí lórí ọmọ ọmọ tàbórí ẹ̀bí gé níta bá gbìn ní òwú ọba dọ̀lẹ́ buhari o a kì í gbàlúbọ̀ sako adẹ̀fọ́ ẹ̀ buhari. ẹ náà fẹ́ jẹ́ ọlọ́jú sí dáadáa. ẹlẹ́kẹ̀ẹ́ wá mi ayé kú nana fi alẹ́ lẹ́kàrẹ́ kò ní owó tí ń bá ní mo fẹ́ fi wúlò fáwọn ẹ̀dá ni owó tí ń bá ní tí ń bá yìí mọ̀wé tí ń bá yìí mọ̀kéwú tí ń bá yìí lóògùn lọ́wọ́ ní ara ẹnìkan níta rà mí sórí ibú ẹnìkan níta kéèyàn kébi ọmọ pààyàn kí máa wò ó la èmi síbẹ̀ ọlọ́run fún mi lówó ń gé ìtọ́jú ayé ni ẹ̀hẹ́n kódà kódà ọ̀wọ̀ àdìjẹ́nà lọ́dọ̀ ẹ̀bù ni ẹni tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń sáìsùn tó wá jẹ́ ìkà tí ń bá ti yẹn jẹ́ wọ́n kọ́ ọ̀run rẹ̀ fún ọ ni torí pé tí wọ́n ní ó ṣe kọ́ ní ṣe wò àfi ká fi wà kẹ́sì ká fẹ̀sì kọ́ ìwà torí wà ábújẹ́ wù ní ọba ogun ẹ̀jẹ̀ ọ̀yà ọ̀yà. àdáàdì aṣọra ẹyẹ fún ṣàkẹ́rà lẹ́nu ti kẹfìrà. ọ̀rọ̀ rántí fún gbogbo wa kéèyàn máa rántí ikú kò gbẹ̀yìn òkú mo béèrè béèrè kan lọ níjọ́ kan gbà tí wàá ṣe pọ̀ mọ́ ní àwọn òkú ló yẹ ká máa bá sọ̀rọ̀ ẹni àbáláyé mo bì òkú lọ yẹ ká bá sọ̀rọ̀ ẹni bá ti dáhùn kan náà wọ́ dáhùn kálukú ọ̀fẹ́ kú bá a ọ̀ya ẹgbẹ́ ìbéèrè bá bá ẹ̀yìn fẹ́ sọ̀rọ̀ kíá ẹ̀dẹ́nu méjì náà ló kù ọ̀ya ọ̀ya torí wo ní kú ni ẹni máa ń kú ní kú fún ọmọ kò ṣe sàárà ẹgbà tó bá sùn báyìí wọn lálàárí wọn tó máa fún ọ ní nǹkan tó máa fi kán mọ́ á torí ẹlòmí ìyá rẹ ti gbàgbé ẹ bàbá rẹ ti gbàgbé ẹ síbẹ̀ ọkọ rẹ ti gbàgbé ẹ ìyàwó rẹ ti gbàgbé àwọn ọmọ rẹ ti gbàgbé ẹ wọn ń jayé lọ wọ́n wá lọ sàdúrà fún wọn ṣe nọ́fìlà bí mọ́sálásí tó máa tó síbẹ̀ àfa àzàmàrà kandi ó wà nù nákàlí tí máa tó bá ti dòru àlàmísì mọ́júmọ́ yọ lọ ìjẹ́ mọ́sálásí tó máa tó sí ọ́ sàdúrà fún ọ pé wọ́n wá bá òkú náà jú ni ṣàdúrà fún wọn àwọn máa pẹ́ à yastabsiruna billadhina lam yalhaqu bihim min khalfihim allah khawfun alayhim. wọ́n máa sọ pé òní kú bọ̀rọ̀bọ̀rọ̀ ẹni máa ń bá òkú sọ̀rọ̀ ẹni bá lò wọ́n palu ẹ̀ àwọn àkàwọn òkú ní ọ̀fà sọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ láìláìlọ́lá. iṣẹ́ méjì ló kù tá a ṣe. iṣẹ́ méjì ló kù tá a ṣe. àwa náà ń tọ́jú bọ́lá aago márùn-ún la máa ń bẹ̀rẹ̀ tafsiri. aago márùn-ún la máa ń bẹ̀rẹ̀ tafsiri lọ́dọ̀ tí wọ́n là gẹ́gẹ́. ọlọ́run báyọ̀ ọlọ́run ní jẹ́ gòsùn lọ́dà tó púpọ̀. ọlọ́run jẹ́ gòsùn lọ́dà tó púpọ̀. láàbí bá jàmọ́. láàbí jàmọ́ iṣẹ́ méjìlá ṣe ń sìn. iṣẹ́ méjìlá ṣe ń sìn. a ka orúkọ Ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún. a ka orúkọ Ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún. ọ̀rọ̀ Ọlọ́run la sọ bàtàbàtà yìí. ọ̀rọ̀ Ọlọ́run la fi yé wa bàtàbàtà yìí. ntí wájú yìí ọgbàgbọ́ yẹn náà ní kọ́kọ́ balẹ̀. ìtì jẹ́ kí torí ẹ náà ni kọ́kọ́ balẹ̀. ìdí jẹ́ kí èèyàn gbádùn ẹni kí èèyàn ní nǹkan lápò. kí èèyàn gbádùn náà ni kí èèyàn ní nǹkan lápò. tí ń jẹ́ bí àbùkátà. tí ń jẹ́ bí àbùkátà. ọlọ́mọ fi gbàdá wa láàmú. ọlọ́mọ gbàdá wa láàmú. ọ̀fẹ́ràn rẹ ọlọ́run. ọ̀fẹ́ràn rẹ ọlọ́run. olùsìn a fẹ́ràn rẹ. a fẹ́ràn rẹ. wọ́n fò sì dá wa láàmú. wọ́n fò sì dá wa láàmú. wọ́n fi yàdá wa láàmú. gbèsè dá wọ́n fi gbèsè dá wọ́n fa ìsàn dá wọ́n fa ìsàn dá mọ́jọ́ wá sí dání ọ̀tẹ̀ wá. mọ́jọ́ wá sí dání ọ̀tẹ̀ wá amínà. wọ́n yà á di kèbèrè ká tó rí ṣe. wọ́n yà á di kèbèrè ká tó rí ṣe. wọ́n fi àrá mú bọ̀ wá lẹ́nu. wọ́n fi àrá mú bọ̀ wá lẹ́nu. ìwọ ni o. ìwọ ni o. ìwọ ọlọ́run. ìwọ náà ni. ìwọ náà ni. ìwọ lọ́sẹ̀yìn rẹ̀ ń bẹ̀. ìwọ lọ́sẹ̀yìn rẹ̀ ń bẹ̀. àbá wáyé ká tó ká tó abára wa ń bẹ̀ ni. àbá wáyé kú bara wa láyọ̀ náà ni. àsìdákàmọ̀. àsìdákàmọ̀ ìkòyè wa àmọ́dọ́hùn. àgbọ̀n o. àgbọ̀n o. àgọ̀ púpọ̀ fa. àgọ̀ ìwọlọgbọn ìwọlọgbọn la hawla lana kò sọ́kà ká kò sẹ́tẹ̀ ká illa bikaya. àyàfi wọ́lọ́ọ̀lì náà ni kí máa dáse kí dáse kí dáse. ìwọ ká máa kí orúkọ Ọlọ́run. ìwọ ká máa kí orúkọ Ọlọ́run mọ́kànlélọ́gọ́rùn-ún. gba àwọn òṣìṣẹ́ ìjọba bẹ́ẹ̀ bí. òṣìṣẹ́ ìjọba ń bí. olówó ń bí. olówó ń bí. oníkéwú ń bẹ́ẹ̀ bí. oníkéwú ń bí. oníwè ń bí. oníwè wà ń bí. oníṣẹ́ ọwọ́ ń bí. oníṣẹ́ ọwọ́ náà wà ń bí. nínú ìsìlámù la wà. nínú ìsìlámù la wà. àfàyè dàwálà. àfàyè dàwálà ẹ̀dàníyàn yín. wọ́n ní ká dàníyàn wa. àdéhùn táwa sí bẹ́ẹ̀ ni pé mọ́sálásí nìyí. àdéhùn táwa sí lára ibẹ̀ náà ni pé mọ́sálásí wà nìyí. owó tẹ̀ fún wa owó kó kalẹ̀. owó tẹ̀ fún wa kó kalẹ̀. àbí tẹ̀ bá sàdéhùn pé fún mọ́sálásí lówó ti mọ́sálásí. àbí tẹ̀ bá sàdéhùn pé fún mọ́sálásí lówó mọ́sálásí lówó. ebi ọ̀pá wa o ebi ọ̀pá wa. ojúmọ́ lọ́run sórí fún wa. ojúmọ́ lọ́run jẹ́ wa. ọ̀rọ̀ yàrá la sì ń gbé. ọ̀rọ̀ yàrá la sì ń gbé. ọ̀rọ̀ mọ̀mọ́dá la wà wa. ọ̀rọ̀ mọ̀mọ́dá la wà lágẹ̀gẹ̀ lọ́run ẹ̀yin bẹ lójú òde mọ. ẹ̀yin lẹwà lójú táyé báyìí. ọkàn tí bá wí owó ẹ̀yin lẹ ń bẹ lójú òde mọmọdá. lẹwà lójú òde mọmọdá. ẹ̀wọ̀n kí ni tó gbajúmọ̀ lẹwà yìí. ọ̀wọ́ mọmọdá làwọn wà lágége. nísàlẹ̀ ọjà ní kọ̀rọ̀kọ̀rọ̀ kan lèmi tó wà ní ayéré tá bàbá yìí fi. kọ̀rọ̀kọ̀rọ̀ kan tó wà sàlẹ̀ ọjà. ẹgbẹ́ wọn ti ń gbọ́ ẹbí ọ̀wá pa wá èmi náà tún filẹ̀ fún yín ẹ máa àgbẹ̀ ẹ̀kúnmọ́ láti lówó ẹ máa dájọ́ kí n máa rí owó tó ní láàrin ẹ wọ́n o ní ọ̀jẹ́ bẹ́ẹ̀ mẹ́wàá gbá sùnmọ́ láti máa mẹ́wàá gbé lọlé ẹ dáwọ́ tó ní láàrin kárí ṣé ẹ máa pè wọ́n lọ́kọ̀ kan ni àbí òní ẹ má gbàgbé àsùn táwọn náà fi délé ẹ dákun àwọn ẹlòmíì sì lágídí gbogbo táwọn ẹ̀kọ́ ní sìn kankan lẹ̀ ẹjọ́ wọn lọ rẹ̀ jẹ́jẹ́ ẹ pápákọ̀ àbí ẹgbẹ́ pé chọ́ọ̀chì ni bílíọ̀nù wọn máa gbé kalẹ̀ ọ̀hún lọ́mọ àdáwọ̀ tó ka mùsùlùmí yóò fọ ata nífẹ̀ẹ́ fílẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ọ̀ya kánmọ́kánmọ́kánmọ́ láìláìlọ́lá òlẹ́ òfìnáwó muhammadu rasulullah lẹ́ọ̀fìrí sí. kẹ́ni kan bá ṣàdúrà fún bàbá wa akí bàbá wa sọ ádámù bàbá wa àwọn wosòdì gbogbo bàbá ńláńláńlá tí wọ́n ti lọ ó fi ádùrú ìyàwó òdìgbò wa lánàá tọ́lọ̀ yìí àtàwọn òkú wa ta ní ìyá ta ní bàbá kásáwá kí kúrò lọ fún bàbá kejì sí lápàdé ìyàwó ẹ̀ ti. Sallallahu alaihi wasallam pé bàbá wa gbà ṣe àjẹmọ gbogbo àwọn tí bàbá ti dárúkọ wọn kí ni bàbá wa ké àti gbogbo àwọn tó ti lọ tó súnmọ́ wa tó súnmọ́ ẹnì kọ̀ọ̀kan àwọn àfa wa èyí tá a kú gbàdẹ ní náà lé ìdílé náà dákúmọ́ jẹ́ ìlú ogun bẹ́ẹ̀ bisimilá lóhu ọ̀la. Ilé Áfíríkà wọn lọ kó fún ní ẹ̀bàdàn fún wa. Bisimilá. и надо кончить, и надо не принято, что его цель,